mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹlifíṣàn orílẹ̀-èdè àsìkò yìí orúkọ mi ni ọláwùmí adébáyọ̀ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ilé gíga wà ní ìyanṣẹ́lódì kí ni ẹ rò pé àwọn ìjọba ń ṣe nípa àwọn ọ̀rọ̀ yìí gan kí ni ẹ rò pé ó yẹ kó ṣe kí lẹ dẹ̀ tún rò pé ó yẹ kí àwọn èèyàn náà rí sọ nípa ọ̀rọ̀ yìí lónìí a jáde láti lọ gbọ́ èrò àwọn èèyàn nípa kí ni a rò pé ó yẹ kí àwọn ìjọba ṣe pàtó nípa ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tó wà ní ìyanṣẹ́lódì ẹ má kúrò níbi tó wà torí kí ni orí tẹlifíṣàn Orísun la wà ẹ máa bá wa ká lọ. number one ẹni tí màá kọ́ blame mi ní blame àwọn òṣìṣẹ́ ẹ̀kọ́ because tá bá wo ìlú tó yí wa ká gan a rí pé education ó wà very very important and ọ̀rọ̀ ara ọ̀rọ̀ ẹ̀ náà ni issue of minimum wage èmi expect as this government ẹn tọ́ ta fi sí minister of uh, uh, labour àbí is it labour and productivity ìyẹn Ngige he should do better there is nothing bad tó bá increase owó àwọn teachers yìí ẹ sanwó wọn náà wọ́n ń ṣiṣẹ́ ẹ fún wọn lówó wọn náà nǹkan tí Nàìjíríà ń pa in a day ó ti tó ká san more than thirty thousand naira salary kọ́ fún wọn náà because the reason nǹkan tó ń jẹ́ kí nàìjíríà wà bó ṣe wà dẹ̀sìn nìyẹn being that táwọn teacher ò bá ti wà okay a ní lè give ẹ̀kọ́ tó náà tó gúnyán dáadáa táwọn because gbogbo teacher náà ẹni tẹ́bí bá ń pa kò lè ṣe kankan àìbẹ̀lẹ̀ ti máa rí teacher tó àwọn máa pe àwọn ọmọ ẹ̀kọ́ mo fẹ́ bẹ́ẹ̀ sùn fún mi níye báyìí màá fún ẹ ní mark fún mi níye báyìí because àwọn náà gbọ́dọ̀ leave. ìyanṣẹ́lódì tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí fáwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ kí lẹ rò pé àwọn ìjọba lè ṣe sí ọ̀rọ̀ yìí gan-an. Um, <laughs> nípa ọ̀rọ̀ ìyanṣẹ́lódì láàrin um, olùkọ́ àti ìjọba wa ìjọba àpapọ̀ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn lágbára gan torí pé ìjọba wa wọn ní òótọ́ fún àwọn olùkọ́ wa secondly àwọn ìjọba wọn ìtara ẹ̀kọ́ kò jẹ wọ́n lógún kò jẹ wọ́n lógún so but àwọn àwọn olùkọ́ tiwọn ìtara ẹ̀kọ́ jẹ wọ́n lógún làwọn fi ń wá ọ̀nà láti bá ìjọba jà pé nǹkan tí nǹkan tí a ní ní laboratory kò dáa library wa kò sí ìwé tó yanrantí kọ̀ǹpútà àwọn ọmọ táwọn kọ́ ní kọ̀ǹpútà táwọn jẹ́ computer scientist wọ́n lè operate kọ̀ǹpútà gan sef computer engineer, engineers wọ́n lè wọ́n lè operate kọ̀ǹpútà so gbogbo kìnní wọ̀nyí ni àwọn akẹ́kọ̀ọ́ olùkọ́ wò tán rí pé nǹkan tó ń fa ìrẹ̀wẹ̀sì tó mú ìrẹ̀wẹ̀sì bá ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ní gbogbo àwọn nǹkan wọ̀nyí so wọ́n dẹ̀ wo gbogbo ẹ̀ papọ̀ wọ́n rí i pé ọwọ́ ìjọba ni gbogbo ẹ̀ pọ̀ sí jù so ìdí nìyẹn tó ìdí nìyẹn tó jẹ́ pé wọ́n wọ́n wọ́n gbìyànjú láti fi ẹ̀wọ́nù wọn hàn sí ìjọba pé ìjọba ẹ̀ wá fún ìrànlọ́wọ́ wa ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá ti lè ràn wá lọ́wọ́ àwa gan-an a máa bá ṣe máa yan lọ́wọ́ àwọn náà a máa wo sẹ́ni ràn ni tó irú àwọn ọmọ yẹn àtàwọn tíjà yẹn kán ètè pawọ́pọ̀ tó yẹ kí wọ́n nídìí kan fún ogún sálárì wọn ni kán gbìyànjú tó yẹ kí wọ́n máa bá wọn sọ̀rọ̀ tàbí kán ṣàdéhùn fún wọn kán ṣàdéhùn fún wọn káwọn mú padà sí skul torí pé oríṣi kan tó ń ṣẹlẹ̀ sí irú àwọn obìnrin for example tó bá wà létí wọn bá lọ skul tó yẹ pé ẹlòmíà bẹ́ẹ̀ ṣe olóṣó oríṣi kan tó yẹ kán ṣe but nǹkan tí mo fẹ́ gbà ìjọba nímọ̀ràn ni pé kán wọn wọ́n yẹn máa find lasting solution sí bóyá before election o or kán make promise fún àwọn teacher àwọn lecturer àwọn àtàwọn student kán yẹn kán padà sí skul tèmi nìyẹn kí lẹ lè sọ fún wa nípa ìyanṣẹ́lódì tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kí lẹ rò pé àwọn ìjọba lè ṣe nípa ọ̀rọ̀ yìí. nǹkan tí mo rò pé àwọn ìjọba lè ṣe ni pé kó tètè sanwó fún àwọn olùkọ́ wa kó tètè kó sanwó tó dáa fún wọn káwọn akẹ́kọ̀ọ́ lè padà sí iléèwé wa torí ó ń jẹ́ ká máa padà sẹ́yìn ìtẹ́ ẹ̀ka fi lo four, years ní sukọ́ máa lo bíi five six years kọ́ jọ o àbẹ̀wọ́n ni o kó tètè bá wa wá nǹkan ṣe sí i o kò ṣẹlẹ̀ rí ní ìlú nàìjíríà tó bá jẹ́ ìgbà tá àwa sì lọ sí school six nine months wọ́n ti wọ́n ti wọ́n ti yanjú nǹkan tó wà nílẹ̀ wọ́n sì àwọn ọmọ yẹn wà nílé kò sí kò sí wọn ò ráyè lọ sí school wọn ò ráyè ṣe ohun tó wù wọ́n so nǹkan tí mo rí sọ sí ìyẹn nítorí pé ìjọba ìjọba ló fa gbogbo ẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ wọn ò lè máa ṣiṣẹ́ láì gbowó nǹkan tó ń jà náà ni gbogbo nǹkan tí wọ́n ń jà fún tó ọ̀bá dẹ̀ rí owó gbà wọn ò ní lè ṣiṣẹ́ àwọn náà ní ọmọ ńlé tọ́tọ́ so àwọn náà owó náà lọ́ máa fi tọ́ àwọn ọmọ yẹn so tìgbà tí wọn ò dẹ̀ rí wọn fún wọn lówó definitely wọ́n máa ṣe kí ni wọ́n máa yan iṣẹ́ that is nǹkan tí mo ní láti sọ ni. kí la pé àwọn ìjọba lè ṣe sí bá. ẹ kọ́ dá wọn lóhùn ni. bẹ́ẹ̀ ni a tún gbọ́ ohun kan àbí méjì lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa bẹ́ẹ̀ náà ni a tún gbọ́ ohun díẹ̀ lẹ́nu àwọn èèyàn ìmọ̀ràn mi ni wípé káwọn ìjọba jọ torí ọlọ́run kọ́ tètè dáwọn akẹ́kọ̀ọ́ wa lóhùn torí kí ni wọ́n ti ń pẹ́ jù nílé adébáyọ̀ ọláwùmí lórúkọ mi láti tẹlifíṣàn orísun